الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال إنه يستعمل عليكم أخرى فتعرفون وتنكرون من كره فقد برئ ومن أنكر فقد سلم ولكن من رضي وتابع قالوا يا رسول الله أفلا نقاتلهم قال لا ما أخرجه مسلم وأم سلمة رضي الله عنها الله سلمة ذنفا الله يا واحد àwọn ẹ̀wà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam ọsọ báyìí o innahu yusta'malu alaykum olúwa máa yàn fún yín àwọn aláṣẹ àwọn aláṣẹ ìwà náà ká máa pàṣẹ ìwà náà ká jẹ lórí ìwà náà ní àfi kí àwọn kan gbé lórí wọn máa pàṣẹ lórí àwọn kan àfi káwọn kan ṣáájú káwọn kan máa tẹ̀lé wọn láti kú. ànábì sallallahu alaihi wasallam ọwọ́ ni ẹ lọ́ọ́ mọ̀ o ó mọ̀ ọ́ àwọn àmírù àwọn olórí àwọn aláṣẹ wọ̀nyí o fatarifuna wa tunkirun ẹ máa rí dáadáa wọn ẹ máa rí dàkejì rẹ̀ náà o ti prepare mind rẹ̀ pé ọjọ́ lórí ò pé kó di màláìka o tààrí fún náà wọ́n tún kí o ẹ̀rí dọ́là tí ó ṣe ẹ̀ sì rí ní ti ọkàn yín kọ̀ náà nínú ti kẹ́ni olórí ó ṣe. mọ̀nkẹ́rì ha fakọ̀dì bari ànábìlẹ̀ ní ọba tọkàn rẹ̀ bá kọ̀ ọ̀gá kí la tún wá ṣe yìí. èyí ò tún burú wàmán ankara fàkọ́tàlì kọ́dà ẹni tí òun sì wá tún ní fọ́lìkì ọ̀fọ́kan rẹ̀ kọ́ lásán ọmọ ìdarí kodò ọmọ kò sí àti pé á ọ̀yà jẹ́ kí olórí náà mọ̀ pé eléyìí tí àwọn tún ṣe yìí ó àkọjá o láwọn ọ̀nà tá a ń fẹ̀rí alákalẹ̀ èèyàn fi pe àkíyèsí yìí olórí ànábìlẹ̀ ni ọba sẹ́yìn náà ọ̀la ní fún ìyẹn ni pé islam ò pé ká máa fi àdíra olórí lórí àbí ká máa wọ́n ra gbogbo nǹkan pé ọfẹ́ ṣubú náà tara o ẹ̀kọ́ ni kákan fi ká lò bàbá ṣe bàbá kọ ẹ̀ yọ jẹ́ olórí ọlọ́run forí gbin náà bàbá wa ń lẹ yorùbá bàbá dáadáa. Chief Lárẹ̀wájú Adépọ̀jù rahimahullahu ta'ala abájí máa fi wí sí wá sí mi mo rántí ń dọ̀hún bá àwọn èèyàn wọn ń dọ̀hún tèmi náà gbọ́ wọn ní àwọn èèyàn rí fáwọn tí a ah, àtẹ̀wá máa tó ṣe mọ́ nísìnyí kò gbújọba mọ́ àlàyé la kéwì ń ké tẹ́lẹ̀ náà kì í ṣe báwọn ìjọba báwọn wá fi kún gbà ah, bàbá tiẹ̀ wá láyà ń sọ̀rọ̀ náà tá a wá lè bú bá bẹ ẹni tí ń bẹ lórí ìjọba kọ́ wá rọgbọ kò lè rọgbọ bàbá tiẹ̀ lọ láyà náà pé ah, àwọn ti àwọn sọ̀ǹtò lórí ṣe èèyàn lẹ́kọ̀ọ́ ti fi kún bàbá yìí ni bójúlẹ̀ kó ṣe tó àtàwọn ah, agbẹ́yọ̀ bá bàbá ẹni tí ń bẹ ní orí ìjọba kọ́ wá rọrùn èmi rọrùn ọ̀nà bàbá àwọn olóòótọ́ o àmọ́ wọn náà mọ̀ bí ara rẹ̀ kù sí ẹ̀kọ́ ńlá ni ṣẹ̀rí ẹ̀sìláàmù pé gbólórí bá ń ṣe dáa tí ò ṣe dáa ká máa wòran o àwọn ẹbí ni wà máa ń ankara ẹni ọba ní kọ́rẹ́jì ẹni tí ò ní kọ́rẹ́jì ní tàkọ́kọ́ kan pò sí lábẹ́lé náà ní fẹ́ pọ̀ irú kí la tún wá ní àmọ́ ṣe irú òfin òkú ẹni ọba sì ní kọ́rí àti kíni àti sẹ́yìn ká al-amru bil ma'rufi wan nahyu anil àmọ́ náà wò lágbàá